níwòyí ọ̀sẹ̀ tó lọ akíra wa bó dìgbà o akíra wa pàtún pàdé níjọ́ mẹ́jọ a ṣèbà fọlọ́run ọba ọ̀gá ògo èyí tó mú kérò wa kó jọ èmi wá ẹ̀yin náà wá gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ a tún ti pàdé ara wa hmm, ẹ ǹlẹ́ o ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ̀tí láǹfààní láti máa wò wá tẹ̀sí gbọ́ wa ojú tẹ̀ fi ń wò wá ò mà ní fọ́ bẹ́ẹ̀ létí yín tẹ̀ fi ń gbóhùn ẹnu wa kò ní di ẹ̀ náwó lé lórí o àwa ọmọ wa ẹ̀yìn náà la ó sì máa bá a sì ní bá yín lójú kan náà ẹ máa lọ síwájú nítorí wípé ọ̀gángan ọ̀nà báyìí ńlá láké sọ babaláwo kan ò ní gbójúgbójú o kò fẹ́ràn agilítí ìran àwọn olóòṣà ò sì ní mọ òòṣà mọ òòṣà kí wọ́n fẹ́ràn alákàn kí wọ́n èèbọ òòṣà gbogbo ẹran tí ọká bá fẹnu sọ ẹnu ọká báyìí ní kú sí gbogbo ń tẹ́ bá ti rò lọ́kàn ní rere tìyín ní ọmọ jẹ́ o láṣẹ Elédùmarè àwa náà ní o èmi ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àtọmọ yín Ọlátúndé Ọláwuyì Ògúnníran lórúkọ mi ìbà ni mo fi wọlé o mojúbà pẹ́tẹ́ ọwọ́ mojúbà pẹ̀tẹ̀ ẹsẹ̀ mojúbà àtẹ́lẹwọ́ tí ò hurun mo sì júbà èyí tó doríkodò tí ò somi bẹ́ẹ̀ ni tí ò ṣẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń láǹfààní láti máa wò wá ìbà mojúbà àwọn ìyá torí bí ìgbà tí ìjúbà wọn ara mi è balẹ̀ àwọn náà ní ẹ jẹ́ kí a máa rí wí àní ẹ jẹ́ a máa rí sọ. So àní ẹ jẹ́ kálé tè ń bọ̀ sórí ètò ẹ ǹlẹ́ o ẹ wò ẹ má jẹ́ ń fàsìkò ṣòfò púpọ̀ lónìí ẹ jẹ́ àkọ́kọ́ gbé torin tì sẹ́gbẹ̀ẹ́ kan ká lọ sàn án síbi akọni ilẹ̀ Yorùbá tá a fẹ́ pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ rẹ̀ mo sì ti sọ fún yín pé ẹ máa ṣí àgbogbo ń tá a bá sọ o gbogbo ètò tẹ bá ti ń rí láti iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí tiwa gbogbo ẹ̀ níbikíbi tẹ́ bá ti ń láǹfààní àti wò wá bóyá lórí Facebook ni ọwọ́ tó ṣe báyìí ẹ máa tẹ̀ ẹ́ bóyá lórí YouTube ni ẹ máa subscribe bẹ́ẹ̀ ni kẹ́ máa fún ọ káàkiri ẹ máa ṣe ààrẹ ní jẹ́bẹ́ o yóò jù wá ṣe o òbí sẹ̀sán bí mo ṣe dárúkọ òbí sẹ̀sán ẹ̀yin náà wò pé hmm, mo mọ̀ ọ́n <laughs> òbí sẹ̀sán yìí jagunjagun ni nílẹ̀ ìbàdàn níjọ̀hún àná ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn jagunjagun ó sì jẹ́ ọdẹ ọdẹ apẹrin ni òbí ṣẹ̀ṣẹ̀ o bó sì ṣe jẹ́ ọdẹ apẹrin yìí ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà fún ìbàdàn àti fún ìlọsíwájú ìlú ìbàdàn. Hmm òbí ṣẹ̀ṣẹ̀ yìí bí ayéjẹ̀ǹkú fọ̀kọ̀ bó ṣe jẹ́ oníbodè tó di bodè ẹ̀gbámú tí ò jẹ́ kí ibodè kí wàhálà ó ti bẹ̀ wọlé sí ìlú ìbàdàn bẹ́ẹ̀ náà ni òbí ṣẹ̀ṣẹ̀ náà ti ló di bodè tí ń bẹ ní ìjẹ̀bú tá a bá ń lọ sọ́nà ẹ new garage yìí sìn ibẹ̀ ni Òbísẹ̀san dìmú ṣinṣinṣin oníbodè ni ọ̀dẹ ni hmm, ọkùnrin tá a fi ń ṣẹ́gun ọ̀tẹ̀ ni kódà èèyàn takuntakun ni kì í sóun nìkan ńlọ́wà lẹ́nu ìloro ìlú Ìbàdàn lápá ìhà àwọn Ìjẹ̀bú òun àti ọdẹ kan náà tóun náà tó gbójú ni tó sì gbowó tó sì gbónú ẹbí mi ẹ ní kí ló kọ rẹ̀ ọdẹyalé ni gbogbo yín lẹ máa ń gbọ́ ọdẹyalé ọdẹyalé ọdẹyalé àti òbísẹ̀san wọ́n jọ lùgbà ni ọdẹyalé sì kún òbísẹ̀san lọ́wọ́ púpọ̀púpọ̀ níbi iṣẹ́ oníbodè èyí tí ìbàdàn gbélé wọn lọ́wọ́ wọ́n wà níbẹ̀ hmm, wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà níbẹ̀ Òbísẹ̀sán lóògùn ó jagun fún Ìbàdàn ó sì lẹ́nu ilé rẹ̀ ń bẹ nílé apẹrin títí di òní àwọn ọmọ ńláńlá ló sì ti ara Òbísẹ̀sán jáde ṣùgbọ́n ọmọ kan tó ti ara rẹ̀ jáde lára nígbà tó wà láyé òun náà ni Mọ́tọ́sọ́ hmm. Mọ́tọ́sọ́ yìí ọba ìjẹ̀bù ṣọ̀fọ̀ ọlẹ̀ gidigidi ó bá wọn jà ó sì gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ kúrò lọ́wọ́ àwọn ìjẹ̀bù mo sì ti sọ fún wa nígbà tí mo sọ̀tàn ọmọ sáìyá ọ̀fà mo ti sọ fún wa rí hmm, ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé ìjẹ̀bù ló ní ilẹ̀ láti new garage lọ́ọ́ báwọn ìbàdàn gbà lọ́wọ́ wọn ni ilẹ̀ fi ń rí àwọn àdúgbò bíi gbòdo orílẹ̀ òdo ẹnìkan tiẹ̀ ń bi mí ó ní podó mo ní podó kọ́ o podó ni ìdí tá a sì fi ń pè ní podó ni pé odò tí àwọn ìjẹ̀bù sìn lábúlé tí ń pè ní orílẹ̀ òdo wọn ó gbé wá sí ẹnu bodè. Si tí ń bẹ láàrin ìjẹ̀bú àti ìbàdàn ńbẹ̀ wọn ó ti pa tí wọn ó ti tà á kí nìjẹ̀bú ń pè ní òdo ẹlẹ́dẹ̀ ìnìjẹ̀bú ń pè lódo nítorí náà látòní lọ ẹ má bá wọn sì pè mọ́ o kì í ṣe podó òdo ni èyí wọn báwọn ọdẹ apẹrin ní òbí ṣẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ a máa pa àwọn ẹranko ńláńlá bí àgbọ̀nrín bí ìgalà bíi túùbú bíi mọ̀ṣíà ṣùgbọ́n ó kúndùn láti máa pa erin lọ́pọ̀lọpọ̀ hmm, ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ bákan náà tí a mọ̀ sí akínpẹ̀lú òun náà ṣe gudugudu méje o yàyà mẹ́fà kódà òun tiẹ̀ wà nínú ẹgbẹ́ àgbà ọ̀tán hmm, nínú ẹgbẹ́ yìí ó sì jà fún Ìbàdàn púpọ̀ púpọ̀. Hmm? ó sì tún wá jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ kan tí a mọ̀ sí ààlà aláfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ rẹ̀ ṣe gudugudu méje gẹ́gẹ́ bí bàbá wọn mo lè fi gbogbo ẹnu sọ wípé ìpìlẹ̀ tí bàbá wọn fi lélẹ̀ ni làwọn ọmọ mọ̀ ọ́n lé lóde òní lásìkò tá a wà yìí gbogbo wa náà la mọ̀ gudugudu méje òun yàyà mẹ́fà tí àwọn ọmọ tí ń ti ara òbí ṣẹ̀san jáde tí wọ́n ń ṣe é fún bàbá wọn tí wọ́n ń ṣe é fún ìlú wọn tí wọ́n ń gbélé ayé ṣe torí àlọ́ kí n sọ wípé ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ ṣe eré ṣe eré o nítorí n tó bá ṣe lẹ̀ làwọn ọmọ rẹ náà ó mọ̀ lé. tó o bá gbọ́n ìgbùkà ọmọ rẹ náà ní ó jẹ bó o bá kọ́lé ibi tó o kọ́lé oró ọmọ rẹ náà ní ó gbé bẹ́ẹ̀ o ẹ wò ó níbí yìí náà là á sọ̀rọ̀ tì sí tátùn sọ àdàgbé ètò di ọjọ́ mẹ́jọ bí mo ṣe ń sọ fún yín iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí tiwa níbẹ̀ la fi kalẹ̀ sí i gbogbo tẹ́ ẹ bá ń bí ń tẹ́ ẹ bá ń gbọ́ ẹ máa fi ṣọwọ́ sí àwọn èèyàn yín bó ṣe yọ kan bó ṣe méjì wọn kúkú máa rómi ọgbọ́n bù ń bẹ̀ a tún ti rí kan bù mú lónìí a sì rí dájú wípé ó yẹ ká ṣe eré nítorí ọ̀yìn ọ̀la kó lè bá a dáa fáwọn ọmọ wa yóò jù wá ṣe o ẹ̀yin la máa bá àwa ó sì máa wá eré báyìí lójú owó orí ó tó dijọ́ mẹ́jọ tá ó fi re pàdé mo kí yín o ó dàbọ̀.